ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملون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 àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdápadà oore ìkẹ́ àti ìgẹ̀ yìí àánú ọlọ́run oore àjẹǹjẹ tán látọ̀dọ̀ ọlọ́run kó mọ báyìí nìkọ̀ọ̀kan wa gbé. àmín. lẹ́yìn eléyìí a kí gbogbo àwa tí a jọ ń bẹ ní etí gbọ́ bákan náà a sì kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí a ń bẹ nú ẹ̀ yìí kí ọlọ́run kí ó jẹ́ kí ìtẹ̀síwájú rẹ̀ mọ́ bá wa ọlọ́lá ilaha illallah bákan náà àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ rẹ̀ kí ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san rere tó pọ̀ lẹ́yìn eléyìí èyí tí a mú wá fúnra wa lákòókò yìí òun náà ni nǹkan tó já sí pé ewu ń bẹ ń bẹ láyé tá à ń lò lọ yìí lásìkò tá à ń lò lọ yìí ewu tó pọ̀ ń bẹ ń bẹ fún wa kíní yìí àwọn èèyàn ti sọ di òòṣà tó já sí pé wọ́n ń jọ́sìn fún nǹkan yìí àárẹ̀ ni ló jẹ́ lára àwọn èèyàn tí wọ́n sì ń lò tó já sí pé kò sí tí ń mú wá àárẹ̀ yìí kò sí nǹkan tí mú wá tó tayọ aburú kò mú dáadáa kan wá ju aburú lọ bákan náà àárẹ̀ ni kíní yìí àárẹ̀ kan tó já sí pé ó fẹ́ẹ́ lè mọ́ ní ìwòsàn ni tí ìbá yìí ṣe pé èèyàn padà wá ọlọ́run fẹ́ fi ọlọ́run fẹ́ ṣàánú ẹnìkan ní ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé à kíní ó yẹ kí n wá ìwòsàn fún torí pé ìwòsàn rẹ̀ wọ́n láti ṣe kíni láti ṣe òun ní jẹ́ kí ó mọ jọ bíi pé kò níwòsàn bákan náà àárẹ̀ yìí ó jẹ́ àárẹ̀ kan tó já sí pé ìmọ̀ ń da gbogbo iṣẹ́ rú gbogbo iṣẹ́ tíyàn ò bá ṣe pátápátá tí yàn fi àárọ̀ fi ṣe fọlọ́hun tó ṣe fúnra ẹ̀ ọlọ́run ó ṣe kíni ọlọ́run ó sì ní kí gbogbo iṣẹ́ yẹn mọ bàjẹ́ látara àárẹ̀ yìí bákan náà kò sì sí inú nǹkan tí àárẹ̀ yìí ó dé nǹkan tá à ń sọ yìí kò sí ààyè tí ó dé àfi kó ba nǹkan ọ̀hún jẹ́ tó bá wọnú mímọ̀ yóò ṣe kíni o yóò sọ yóò fi ìjọra ẹni lójú sára mímọ̀ yóò fi ìṣemotómotó sára mímọ́ yóò fi àtànjẹ sára mímọ́ yóò sì fi anù sára mímọ́ bákan náà téèyàn bá jẹ́ ní tó páyà ọlọ́run tẹ́lẹ̀ yóò ṣe kí ni o yóò sọ̀yàn di ẹni tó jọra ẹ̀ lójú yóò sọ̀yàn di ẹni tí yóò mọ̀ ṣe kárí mi káwọn èèyàn lè mọ̀ rí pé òun ló ṣe báyìí òun ló ṣe báyìí gbogbo àwọn nǹkan tí àárẹ̀ yìí gbogbo ààyè tí àárẹ̀ yìí bá wọlé sí ni àárẹ̀ yóò ṣe kí ni yóò mọ kó ìpalára tó burú bá gbogbo àwọn àyè yẹn kí á ní nǹkan tí kí á ní àárẹ̀ náà òun náà ni ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu ìfẹ́ tinú pé tinú mi ní ṣe kò sẹ́ni tó lè bá mi sọ nínú àwọn nǹkan tí ń baṣẹ́ jẹ́ jù níbẹ̀ kí á là ń pè ní ìfẹ́ ẹnu àwọn ẹlẹ́kọ̀ọ́ ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n sọ fún wa pé alḥukumu ala shay'in fara'un an tasawwuri ká ṣe àlàyé nípa nǹkan àbí kí yẹn ṣèdájọ́ nǹkan kan tí ẹ̀sìn bá mú wá àbí ọ̀rọ̀ ti ayé náà ni ká sọ̀rọ̀ kan pa ẹ̀ yóò jẹ́ kí yẹn tètè gbọ́ bí kí yẹn tètè gbọ́ ọ yé ká mọ̀ pé ibi báyìí ni ẹni yìí ń lọ. kí la ń pè ní ìfẹ́nu àti pé kí ni erípa ẹ̀ láwùjọ kí ni ewu ẹ̀ láwùjọ ṣé ń dá ìdọ̀tí sára sí àwùjọ ni ṣé ń mú àwùjọ nílọsíwájú ni ṣé ń ba àwọn nǹkan jẹ́ láwùjọ wa ni àbí ń nǹkan ṣe tọ́ n tá ń pè ní ìfẹ́ ẹnu àwọn àlùfáà sọ̀rọ̀ tó pọ̀ ń pa ẹ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ń pa ẹ̀ àwọn àfáà sọ pé n tá ń pè ní ìfẹ́ ẹnu ara àwọn àfáà tán sọ fún wa pé khilaful huda kíyàn yapa ọ̀nà ọ̀nà tí ọlọ́wọ́n bá là kalẹ̀ kíyàn yapa ẹ̀ ọ̀nà tí ànàbí sallallahu alaihi ó là kalẹ̀ kíyàn yapa ẹ̀ àbí ọ̀nà tó já sí pé aṣíwájú èèyàn àbí àwọn kan ló lànà yìí kalẹ̀ ó lè jẹ́ gan ló la ọ̀nà náà kalẹ̀ kéèyàn wá lo ìfẹ́ ẹnu khilaful huda ìyapa ọ̀nà tí àlàkalẹ̀ péyàn fẹ́ ṣe kíni péyàn fẹ́ tọ̀ ni àwọn àfa ẹ̀lédè wọ́n ní àfàtò ra'ayi alhawa gbogbo ohun téèyàn bá sọ pátápátá yányán láyé tó bá já sí pé tinú ẹ̀ ló fẹ́ ṣe gbogbo ohun táwọn èèyàn sọ ó ní ẹ̀ gbogbo ohun tán wù yẹn gan èmi ò ráyè gbogbo èyí tán wù yẹn ta ló fẹ́ tẹ̀lé mo kàn ń gbọ́ náà ni kò wúlò fún mi tinú mi èyí tí ń ṣe ti wà nú mi ká lọ mọ̀ pé ní náà òun àárẹ̀ ni kíní ẹ̀ jẹ́ lára ẹ̀ tó bá ṣe tinú ẹ̀ kò ní padà jálẹ̀ sí èbúté dáadáa èbúté òfò ní padà jálẹ̀ sí ọlọ́run sọ fún wa ní alukur'an nínú aya nínú suratul qasas ọlọ́run ní. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين àkọ́kọ́ ni pé ká kọ́kọ́ pé o ẹ̀mí òun ti ń bẹ lára wa ọ̀tá wa ni a bá ti gba kinní yẹn gbọ́ a bá ti gba ọ̀rọ̀ yẹn gbọ́ yóò jẹ́ kí wàhálà wa kó dínkù yóò jẹ́ kí ìtẹ̀lé ntẹ́mi bá fẹ́ yóò jẹ́ kí ó mọ níwọ̀nba àbí káfẹ́ kan fílẹ̀ yanyan ká mọ̀ tẹ̀lé tó bá wí torí pé ọlọ́run sọ pé inna nafsa la ammaratun bisu ẹ̀mí ò ní nǹkan rẹ̀ kan tí ó kọ èèyàn aburú ni ó mọ̀ kọ́ èèyàn torí pé ẹ̀mí máa ń fẹ́ nǹkan gbádùn ẹ̀mí máa ń ṣe kí ni máa ń fẹ́ nǹkan gbádùn nǹkan tó tẹ́ mi lọ́rùn ó lè jókòó lé kó yá sí pé fíìmù ni ó mọ̀ wò tó bá wò kan tó tó gbé mi sí ó bá wò kan tó gbé mi sí bẹ́ẹ̀ ni tẹ́mi ń fẹ́ gan nìyẹn. wa man adallu mimman ittaba'a hawahu bighayri hudan min Allah. إن الله لا يهدي القوم الظالمين ọlọ́run ní ta lẹ́ni tó fi nù tó tayọ ẹni tó já sí pé ń tẹ̀lé ìfẹ́ ẹnu lẹ́yìn ìgbà tí èmi ọlọ́run pàṣẹ pé ń tí mo fẹ́ nì lẹ́yìn ìgbà tí ó rí ọ̀rọ̀ orí alukọ̀ọ́ánì ó sì rí ní ti ànábì wí hadith ànábì pẹ̀lú bẹ́ẹ̀ náà ọlọ́run ní ó wá tako ń tá a wí ta lẹni tá a lè pè lẹ́ni tó nù tayọ ni tá a wí. wa man adallu mimman ittaba'a hawahu bighayri hudan min Allah. ọlọ́run ní ẹni tí ó fi nù ju ẹni tá a lè pè lẹ́ni tó sọnù jù tí ò sí lórí ọ̀nà òun lẹni tó já sí pé ìfẹ́ inú rẹ̀ ló tẹ̀lé lẹ́yìn ìgbà tèmi ọlọ́run bá pàṣẹ. بغير هدى من الله. lẹ́yìn ìgbà tí ànàbí sọ̀rọ̀ sọ́lá mọ́ pàṣẹ tinú rẹ̀ lòún ṣe ọlọ́run ní. inna Allaha la yahdil qawma dhalimin. ọlọ́run ní falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim àwọn tó já sí pé àṣẹ èyí tí èmi fi sí ẹnu ànàbí sọlọsọlọm pé kó pa fún wọn ọ̀rọ̀ mi tí èmi ọlọ́run fi rán ànàbí sọlọsọlọm pé kó pa fáwọn èèyàn kó sọ fáwọn èèyàn iṣẹ́ mi tí mo fi rán ànàbí àwọn tí ń ya pantánàbí wí ọlọ́run ní falẹ̀ yahdhar kán ṣọ́ra wọn o kán ṣọ́ra wọn à ń tòṣù ìbáhùn fìtìnà kí ìdààmú tayé kó mọ́ lọ ṣẹlẹ̀ sí wọn ká mọ́ lọ fi ìdààmú ayé fi kàn wọ́n láyé aw yusibahum adhabun alim tàlìkìyàmọ̀ gan sì tún mọ retí wọn àfi tán bá tú bá kan tó kú. wa man adallu mimman ittaba'a hawahu bighayri hudan min Allah inna Allaha la yahdil qawma zalimin. bákan náà nínú àwọn àlàyé tí àwọn àlùfáà ṣe nípa ń tà ń pè ní ìfẹ́ nu òun náà ni kí ni o kullu ma khalafa mujaba alkitabi wa sunna min alhuda gbogbo ohun tó bá ti yapa kí lọ́lọ́run wí kí lànábì wí gbogbo ohun tó bá ti yapa alquran gbogbo ohun tó bá yapa sunna nabi sallallahu alaihi òun là ń pè ní ìfẹ́ malik ọmọ anas inú hadithi tí ó gbà wá ó sọ fún wa pé ànábì sọlọ sọlọm ó ní taraktu fiikum amrayn mo fi nǹkan méjì ńlẹ̀ fún yín gbà tí mo fẹ́ kú nǹkan méjì yẹn tí mo fi lẹ̀ yìí kò jẹ́ kẹ́rùn bà mí fún pé ṣe ẹ̀yin bẹ̀rù pé ṣé ẹ tó fẹ̀yìn lẹ̀ fún ẹ̀yin bẹ̀rù pé ṣé yóò burú fún yín gbà tó ń bá kú tán ẹ̀yin bẹ̀rù pé ṣé ṣé ẹ̀ nírí bá ti ṣe ẹ̀yin bẹ̀rù ẹ̀ ànàbí sọlọsọlọm ó ní gbogbo ìgbà tí ẹ bá ti wá mú àwọn nǹkan méjì tí mo fi lẹ̀ fún yín kí n tó kú yìí tẹ́ bá ti gbá a mú tẹ́ ẹ fi ṣeré láǹtẹ̀dínlù mọ́ tamasaktum bihima ẹ ní sọnù láíláí ẹ nínú ànàbí wa ní kitaballahi wa sunnata rasulih sallallahu òun náà ní tíra ọlọ́run àti ìlànà ànàbí sallallahu sallam ó gbọ́dọ̀ sọ pé ntọ́lọ́run sọ òun náà ló mọ̀ ní òdodo èyí tí ànábì yìí yẹn dọ̀yìn fún ni ta ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukumullah ọlọ́run ní tí ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run tòótọ́ nífẹ̀ẹ́ tinú ní òrìjìnálì ìfẹ́ fattabi'uni rí ànábì sọ fún wọn pé ìwọ ànábì ni kí wọ́n tẹ̀lé àwa náà mọ̀ lọ́dọ̀ wa ẹni tó já sí pé tó tí o bá fẹ́ kí bàbá kan nífẹ̀ẹ́ fẹ́ràn ọmọ ẹ̀ tó o bá hẹ́tì ọmọ kan bàbá rẹ̀ gan ò ẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn tọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run rán ànábì iṣẹ́ ó wá ní ìrí ànábì sọ fún àwọn èèyàn pé tẹ́ ẹ bá fẹ́ ẹ bá ń fẹ́ ọlọ́run lóòótọ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ní tòótọ́ tòótọ́ tí kì í ṣe pé ẹ ń sọ lera ara lásán ànábì ni kí ẹ tẹ̀lé sọ bẹ́ẹ̀ yẹn fún wọn fattabi'uni yuhibbukumullah tẹ́ ẹ bá ti fẹ́ràn ànábì ọlọ́run fúnra ara yóò ṣe kí ni o yóò fẹ́ràn yín tọ́yì àwọn sọ fún wa pé ànábì sọ pé òun ni òun fi àwọn nǹkan méjì kan lẹ̀ tó já sí pé tẹ́ ẹ bá ti gbá kínní yìí ṣinṣin ẹ ní ṣìnà láéláé ó wà ní kitaballahi wa sunnata rasulih òun náà ni tírà ọlọ́run àti ìlànà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ó kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa bá a ṣe lákèésì tí a bá ń bẹ láàyè kan kípò mọ́ gùn wá kówó mọ́ gùn wá bá a ṣe jẹ́ kó mọ́ gùn wá kódà òṣì gan kó mọ́ wá ẹ wo tọ́lọ́hun ṣe fún Nabiyullahi Dawud alayhi salatu wasalam oore tọ́lọ́hun ṣe fún pọ̀ ó buhaya ọlọ́hun sì ọlọ́hun ṣe kí ni ọlọ́hun ṣe ọlá tó pọ̀ fún ọlọ́hun fún lówó ó sì fún lágbọ̀ọ́yé ọlọ́run ní pẹ̀lú gbogbo ohun tí mo fún rẹ̀ dàwúdì yìí yá dàwúdù. yá dàwúdù inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqq. ولا تتبع الهوى فيدلك عن سبيل الله anábì mi Dawud àwọn ọlọ́run ọba la ṣe ẹ́ ní aṣíwájú lórí ilẹ̀ àwa ọlọ́wọ́n ọba la fún ẹ nípò lórílẹ̀. inna ja'alnaka khalifatan fil ardi fàṣẹ. àwa ọlọ́wọ́n ọba la ṣe rẹ Dawud àṣẹ ẹ ní aláṣẹ àwọn èèyàn àwa ọlọ́wọ́n ọba la ṣe ẹ ní aṣíwájú láṣẹ ẹ president àwọn èèyàn. fàákùn bẹ́ẹ̀nà náà síbi lẹ́hàn pọ̀. àwọn ọlọ́run láṣẹ wọ́n Dawud ní ọlọ́run ṣe ẹ́ ní ní kíni ní àrólé lórílẹ̀. tọ́ etí ẹ̀dí mélòó ìrẹ́ Dawud fàákùn bẹ́ẹ̀nà náà sí bilhaki tó bá fẹ́ ṣèdájọ́ láàrin àwọn èèyàn àwọn tí èdè òyìnbó ń bẹ láàrin wọn tó bá ti kó ẹjọ́ wá bá ọ tó bá fẹ́ ṣèdájọ́ ṣàkíyèsí o wàánú àkíyèsí wàánú àkíyèsí rẹ Dawud má jẹ́ kí pogun ẹ̀ má jẹ́ kí nǹkan tẹ́nìkan ti ṣe fún ẹ tẹ́lẹ̀ òyìn ló fi wá gùn ló fi máa ṣe ìdájọ́ ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu. عدله أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون ọlọ́run ní yáyọ alladhina amanu ẹ̀yin tẹ́ gba ẹ̀mí ọlọ́run bá gbọ́ lódodo bí ẹ ṣe ń sọ níta bẹ́ẹ̀ náà lẹ ṣe ń ṣe ní ẹ ọlọ́run ní kúùnù ẹ ṣe déédéé ẹ dúró dáadáa ẹ dúró ṣinṣin kí ẹ sì ṣe déédéé ọ̀rọ̀ rẹ ni ẹ máa sọ iṣẹ́ rẹ ni ẹ máa ṣe ẹ má jẹ́ oníjàmbá ẹ jẹ́ onídéédéé ọlọ́run wá ní wàhálà ẹ̀jìrì mọ̀nàkùn tẹ́ bá fẹ́ ṣèdájọ́ ẹ ṣe dáadáa o láàyè jìrì mọ̀nàkùn ṣànà àánú kọ́ọ̀mìn àlà àlà tàdìlù ẹ wọ́n wò pé ìjà tó ṣẹlẹ̀ yìí ń ṣe fún ọlọ́run ló mú un ṣebí báyìí báyìí ni bàbá rẹ ṣe fún mi níjọ́ báyìí ṣebí báyìí báyìí lọmọ rẹ ṣe fún mi níjọ́ báyìí ṣebí báyìí báyìí lọkọ ẹ ṣe fún mi ṣebí báyìí ni aya rẹ ṣe fún mi ṣebí báyìí báyìí làwọn èèyàn ẹ ṣe fún mi yóò sì gbà látara ń tán ṣe yìí orí ẹ̀ ní ìfìṣèdájọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ẹ má jẹ́ kí ìjà kan àbí òdeyede kan tó ti wà láàrin yín tẹ́lẹ̀ kó wá mú ìmọ̀ ṣe kí ni kó wá jẹ́ pé a mọ̀ gbóòórùn ìròyìn èdè tó ti ṣíwájú tẹ́lẹ̀ ká mọ̀ wá gbóòórùn ẹ̀ nínú ìdájọ́ tẹ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn ìjà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ má jẹ́ kó ní ìpalára lára ìdájọ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn dílù ẹ̀ ṣe déédé ẹ huwa aqrabu littaqwa ìyẹn gangan ni tá à ń pè ní ìpayà ọlọ́run ìyẹn gangan pè ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ìdúró déédéé fọ́lọ́run nǹkan tá à ń pè bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run ní ìrẹ́ Dawud fákùn bẹ́ẹ̀ náà sí bílẹ̀ adìl. fákùn bẹ́ẹ̀ náà sí bílẹ̀ hàn. ṣèdájọ́ ní ìṣe ìdájọ́ tó dáa láàrin àwọn èèyàn ṣe ìdájọ́ fún wọn mọ́ gba àgbàtẹ́lẹ̀ pé à tọ̀ tí ẹ bá fẹ́ kó já sí pé ní tí a fẹ́ sọ kó ṣe déédéé mọ́ ní tó wà lọ́kàn yín tọ̀ yóò ná lówó mọ́ ṣe ṣe bẹ́ẹ̀ mọ́ṣẹ̀ṣe mọ́ṣe gba àgbàtẹ́lẹ̀ kò mọ̀ wá gba owó lẹ́yìn lórí àti mọ̀ wá ṣe ìdájọ́ ní ọ̀nà tí ó gbàtọ́ anabi sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n kó ọ̀rọ̀ ọlẹ̀ kan wá bá àjọ kìíní àná tó já sí pé ọ̀rọ̀ ọlẹ̀ yìí anabi ò mọ bó ṣe jẹ́ àmọ́ ń tán rò fánabi lànàbì fi ṣèdájọ́ ó fi ṣe ìdájọ́ bàtà anabi ṣèdájọ́ yìí anabi anitọ ẹ̀yin èèyàn etí yìí di mélòó ṣé ẹ rí gbogbo èmi èmi ànẹ́bì tẹ́ rí yìí tẹ́ ń wò yìí mo jà abara bí ẹ̀yin náà ni mí gbogbo ìgbà tí ẹjọ́ bá ti wá bá mi tí ẹ sì mọ̀ pé abara bí ẹ̀yin náà ni mí ìǹtẹ́ ẹ bá rò fún mi lẹ́jọ́ òun ní fi ṣèdájọ́ o tó dòyòdè bá ń bẹ láàrin yín ìǹtẹ́ ẹ bá sọ fún mi òun ní fi ṣèdájọ́ tẹ́ ẹ bá sọ bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ ó bá yá sí pé ẹ wá parọ́ débi pé mo wá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀ mi mo gbé ààrẹ fún ẹlẹ́bi mo gbé ẹ̀bí fáláre tẹ́ ẹ bá jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń jẹ náà síkù ni o ẹ̀yin lẹ́rọ jọ́njọ́ àlàkìyàmọ̀ níta níbi sọ nìyẹn níta wa ń sọ fúnra wa náà ni pé ìwọ tó o bá wà ní ipò ipò yìí àbí ipò pé kí ni ìwọ ló fẹ́ ṣèdájọ́ ìwọ náà kọjọ́ lọ bá president ni ẹ ni o aláṣẹ kan ni ẹ ni o olórí kan ni ẹ ni o olórí ìjọ kan ni ẹ ni o olórí àbí nǹkan kan ni ẹ àbí onípò kan àbẹ́gbọ́n ni ẹ àbí o láàyè láàrin fami tó bá ti wá gbẹ́jọ́ wá bá ẹ ṣe làákàyè o ọlọ́run ní ìrẹ́ ànábì ìrẹ́ nàbí ọláhì Dawud fahkum bayna an-nasi bil adl ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú òdodo wala tattabi'il hawa. wala tattabi'il hawa fayudillaka sabilillah. o gbọ́dọ̀ o gbọ́dọ̀ ṣe kí ni o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu o ò gbọ́dọ̀ lò fẹ́ ẹnu ń bẹ̀ bí ntọ́lọ́hún bá wí bí ọ̀rọ̀ bá ṣe lọ gbà ó wàá mú ntọ́lọ́hún bá wí ó lò fi ṣèdájọ́ fún wọn ohun tí ànábì wí òun ni kíwọ náà fi ṣèdájọ́ o ò gbọ́dọ̀ fi ìfẹ́ ẹnu fi ṣèdájọ́ má ṣe torí tí mo ń sábà gbé wa mọ́ṣáláṣí ọ̀dọ́ yín kó já sí pé ẹ̀yìn ẹ̀ ló wà tímọ́tímọ́ má ṣe pé òun ló mú ẹ lọ kó já sí pé ǹgbà tí bá ṣẹlẹ̀ ó mọ̀ wá gbé ààrẹ fóun inú ẹ̀bi ló sì wà tó sì ti jẹ̀bi torí bẹ́ẹ̀ ẹja kíyèsí àwọn àyè yẹn ọlọ́run ní fàlà tẹ̀tẹ̀ wàlà tẹ̀tẹ̀bi alẹ́ hàwà fàyòdì lákànṣẹ́ bí lílà téèyàn bá tẹ̀lé ìfẹ́ ẹnu ti ń padà jẹ́ àtúbọ̀tán rẹ̀ náà ni pé o ìyẹn ò dẹni àánú kò ní mọ̀ náà bákan náà inú àwọn ìtumọ̀ tí àwọn alfa tí wọ́n tú ìfẹ́ ẹnu òun náà ni pé mahabbatul insani àṣeyà wàhálà bàtúhù alákọlẹ̀bẹ̀ kéèyàn mọ nífẹ̀ẹ́ sí nǹkan kí nǹkan tí sì nífẹ̀ẹ́ sí yìí kó jọba lọ́kàn ẹ̀ ju nǹkan míì lọ nǹkan tí nífẹ̀ẹ́ sí ìyẹn ṣe kókó lọ́kàn ẹ̀ ju tó wà ńlẹ̀ lọ ní tó sì wà ńlẹ̀ ó gangan ló yẹ kó múlò àmọ́ rí pé èyí tóun nífẹ̀ẹ́ sí yìí gangan ìyẹn gangan lòun fẹ́ àwọn àfáà ìlédè sọ pé mọ̀sọ́ọ̀rẹ́ ọ̀rẹ́jà àlè kìtọ́mà ṣé ẹ rí i kéèyàn mọ nífẹ̀ẹ́ àníjù sára nǹkan ń bẹ lára ojú kòkòrò ẹ̀ ó ti àbí ojú kòkòrò téèyàn bá ní èèyàn ní ojú kòkòrò sí nǹkan gan ojú kòkòrò tó ní sí yìí òun ni ó padà jẹ́ sábàbí ikú fún ẹ wò kọ́rọ̀ ilé yé ẹni tó já sí pé bóyá inú ọdún ẹni tí yayọ̀ pọ̀rọ̀ tó gbé mọ́ṣíìnì tó bẹ̀rẹ̀ sí mọ́ sáré gan nísàkúsà ẹ mọ̀ pé nǹkan ti ń fẹ́ gan lásìkò yẹn nìyẹn nǹkan tí sì ń fẹ́ yẹn tó jẹ́ ìfẹ́ inú rẹ̀ tí ń ṣe lásìkò yẹn ó lè jẹ́ oníṣòkúpa ẹni tó já sí pé àwọn dòtò sọ fún pé o ò gbọ́dọ̀ tún mọ jẹ ṣúgà mọ́ torí pé àrùn ìtọ̀ ṣúgà ti ń ṣe ẹ́ tó bá já sí pé ìtọ̀ ṣúgà ni ó bá jẹ́ pé ṣúgà ni wàá ń jẹ jù àwọn nǹkan dúdú dúdú dúdù ní ń jẹ jù nǹkan tí ó ṣekúpa nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí làwọn àfáàfin sọ pé mọ̀sọ́ọ̀rẹ́ ọ̀rẹ́jàlè tàbùrọ̀kì tọ́mọ̀ọ́yìn ikú èèyàn ń bẹ lára ojú kòkòrò rẹ̀ kọ́lọ́hún mọ̀ ṣe wá lórí kòkòrò kọ́lọ́hún mọ̀ sì ṣe wá ní onífẹ̀ẹ́nu wàkíìlà ntọ́tútú eh, ibi tí àwọn àfáà tútú ìfẹ́nu sí ni pé mọ̀yàlánu nafsi ilà mọ́ tẹ̀sítẹ̀lẹ́dùhù mina shahawat mìíràn èrè dá àyàtì ṣàràyìn òun náà ni pé kí ẹ̀mí mọ fi sí ara nǹkan tí yóò mọ jẹ́ ìgbádùn fún kí ẹ̀mí fi sí nǹkan tí yóò mọ jẹ́ ìgbádùn fún kì í sì í ṣe tí ń gbádùn yìí kì í ṣe tí alukur'an àbí hadithi sọ ni ó ti yé nísìn ìfẹ́ ẹnu ara rẹ̀ ni eléyìí ó yàtọ̀ sí ní tí alukur'an sọ ó sì yàtọ̀ sí ní tí hadithi sọ ọ̀rọ̀ yìí in tó jẹ́rìí ẹ̀ hadithi tí abdallah ọmọ amur tí ń ṣe ọmọ ans tí ó gbà wá ó sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run kọ́lọ́run kí ó kẹ́ kó gẹ̀ ó sọ fún wa pé walladhi nafsi biyadihi la yu'minu ahadukum hatta yakuna hawahu tab'an lima jitu bih ẹnìkan ò tí ì lè jẹ́ onígbàgbọ́ òdodo àti ìlè pẹ́ nìkan lónígbàgbọ́ òdodo nínú yín o títí dìgbà tó já sí pé ihun tí ó bá ti ń fẹ́ lọ́kàn ó gbọ́dọ̀ ṣe déédéé mọ́ ní tí ànábì wí ó túmọ̀ pé téèyàn bá fẹ́ ṣe nǹkan kan láyé kókó wò pé kí Ọlọ́run sọ ń pa ẹ̀ kí ànábì sọ ń pa ẹ̀ téèyàn bá wo eléyìí tó bá fi hùwà oríire ni fún un àmọ́ téèyàn bá rò pé kí Ọlọ́run sọ kí ànábì sọ kí ni mo ní àní mo fẹ́ nǹkan sọ pé kí lọ́lọ́run sọ kí lànà ibi sọ ẹ wò ẹ fèmí lẹ́ ojere kó ajá sí pé ìfẹ́ nu ẹnu ń tẹ̀lé wàláhì kì í jálẹ̀ síbi tó dáa ìbúté ibú ní jálẹ̀ sí ọlọ́run sọ fún anú sọ́tò Ali Imran ní eh, àyà bóyá àyà yóò mọ̀ jẹ́ àyà kẹrìnlá. zuyina si hubbu shahawati minan nisa walbani. والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحنف ذلك متاع ذلك ذلك متاع ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب àyà yìí fi yé wa pé in téèyàn bá ń fẹ́ ń gbà mí ìfẹ́ inú èèyàn ń gbà mí ó lè ṣe déédéé mọ́ ní tọ́lọ́hún fẹ́ ìfẹ́ inú èèyàn ń gbà mí téèyàn bá gbé lo ìfẹ́ inú yẹn sí síbi tọ́lọ́hún tí ó sì tún mọ̀ ṣe kí n tó tún mọ̀ gbalada lórí ẹ̀ ọlọ́run ní in táwọn èèyàn ń fẹ́ jù láyé òun náà ni pé wọ́n fẹ́ ọmọ ń fẹ́ àdùn. ṣùgbọ́n ṣáwáàtì mi náà ní sọ. àwọn èèyàn láìkì obìnrin tó pọ̀ wọ́n sì máa ń fẹ́ láti máa ṣe láti máa gbádùn lára obìnrin jù láyé ọlọ́run ní wọ́lbanin. wọ́lbanin wọ́lkọ́nà kìrìlì mú kan tọrọ tèmi náà záhábì wàlúfẹ́ dán. ọlọ́run ní ọ̀ṣọ́ ṣe fáwọn ènìyàn náà ni pé kí wọ́n mọ nífẹ̀ẹ́ obìnrin kán mọ nífẹ̀ẹ́ ìgbádùn obìnrin bákan náà kán mọ nífẹ̀ẹ́ láti mọ bímọ lé ọmọ wàlùkọ̀nà tí ó rèlè mú kọ̀ǹtọ̀rọ̀ tí mi náà dábì wà lè fi dọ̀ bákan náà kí owó wọn kán sì mọ rí owó tó pọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí owó tó pọ̀ kó mọ̀ jẹ́ pé bóyá ṣẹ́ǹgì kan kódà ẹlòmíín ní owó débi pé gbogbo gbà pẹ̀lú bó ṣe ní owó yẹn náà yóò tún fẹ́ mọ ní ó ti yóò fẹ́ mọ ṣe kí ni yóò fẹ́ mọ ní tí ó sì ní ṣe kí ni kò ní mọ tó ń gbà kan bíi pé kó yá sí pé kó yẹn sáà ti mọ pọ̀ sí kó sáà mọ pọ̀ sí kó sáà mọ pọ̀ sí òun ni gbogbo bí ẹlòmíì ṣe ń fẹ́. wal khayli musawwamati wal an'ami wal harth. wal khayli musawwamati wal an'ami wal harth ọlọ́run ní bákan náà àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti mọ rí láti mọ láti ní ẹṣin ẹṣin tó yá sí pé wọ́n mọ fi ṣe alápàǹtètè tí wọ́n fi ṣe kọ̀ǹkù pé ta ló lè sáré jù kan lọ́nà àwọn ẹṣin yìí wàlà àní àmì wàlà harithi bákan náà àti àwọn ẹran ọ̀sìn màálù ni o ẹran agbo ni o àti ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn mọ́ nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run wá ní dhalika mata'ul hayati dunya gbogbo ìta awí yìí o adùn ayé nìkan ni o wallahu indahu husnul ma'ab èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa òun náà ní tọ́lọ́run ọba fẹ́ gangan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 gbogbo àwọn kinní wọ̀nyí lápèjúwe obìnrin téèyàn bá fẹ́ obìnrin pẹ̀lú pé gbogbo eléyìí náà jẹ́ ọ̀ṣọ́ ayé téèyàn bá fẹ́ obìnrin torí pé ntí ànábì sọ èèyàn fẹ́ obìnrin látara ntí ànábì sọ pé tazawwaju aliwaduda aliwaluda fa inni mukathirun bikumul umam yawmal qiyamah ẹ máa fẹ́ ìyàwó kẹ̀sì máa bísí ẹ mọ fẹ́ àwọn ìyàwó èyí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí kẹsì mọ bí ọmọ kẹ mọ bímọ lé mọ torí pé o èmi ànábì ń fẹ́ kí n níjọ tó pọ̀ níjọ àlùkìyàmọ èèyàn bá fẹ́ ìyàwó látara eléyìí kò ṣe kí ni o ó ń tọ̀hún kì í ṣe ìfẹ́nu mọ́ àmọ́ ìfẹ́nu ni nípìn rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kò ní apàdà jẹ́ ìfẹ́nu mọ́ báyá sí pé ó lò ó síbi tọ́lọ́hún ó fi ìjọ́sìn fífẹ́ bákan náà walbanin ẹ rí i pé èèyàn náà gan téèyàn bá ń bímọ torí pé kí ni òun torí tànà bí wípé mo fẹ́ káwọn ọmọ mọ pọ̀ débi pé kí n lè lẹ́jọ́ tó ìjọ tó pọ̀njọ́ àlùkìyàmọ̀ ìyẹn náà gan-an nù nǹkan tí ó tún lò fún ìbáàdà ni tí ọlọ́run ọba inú ẹ̀ ó sì dùn sí bákan náà owó tíyàn bá wá ní téèyàn bá wá náà sí di tọ́lọ́run ọlọ́run ọba ó tún mọ inú ọlọ́run ó mọ dùn sí yóò tún mọ gbẹ̀san lórí rẹ̀ bákan náà téèyàn bá ní ẹṣin tó já sí pé ẹṣin yìí ìfi ń ṣe tọ́lọ́run ọba ni kò fi ṣe àìdáa ní fi ń ṣe tọlọ́hún ni bákan náà yóò ṣe kí ni o yóò gba ládá lórí ẹ̀ àwọn àmì tá a sì wú yìí àwọn ẹran tó ní ó ní nítorí pé láti fi mọ yọ zaka ń bẹ̀ láti mọ ṣe sàrà ń bẹ̀ láti mọ ṣe láti fi mọ tún jẹ àǹfààní ń kì í ṣe pé ó ní ń fẹ́ kó mọ pọ̀ sí nítorí ayé kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni nítorí tọlọ́hún ni fi ń fẹ́ kó pọ̀ sí gbogbo àwọn eléyìí náà gan ìfẹ́ ẹnu tiẹ̀ ni àmọ́ ńgbà tó lò síbi tẹ̀sìn ó sì jẹ́ ó sì ń gbalada lórí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wal harithi téèyàn bá ní oko fi kóko kò sí kò sí tó burú ń bẹ tó bá yá sí pé nítorí tẹ̀sìn nífi ní ọlọ́run wá ní gbogbo ń tá wíwọ̀n yìí òun lọ́lọ́run fi wá sọ nísàlẹ̀ àyà yẹn ó ní kúl rí ànábì sọ fún wọn pé hal unabbi'ukum eh, bi khairin min dhalikum ǹjẹ́ ẹ̀ ní jẹ́ ń fún yín ní ìró nípa tó dára ju ń kọ́kọ́ kà lókè yẹn lọ lilladhina taqaw inda rabbihim àwọn tó bá páyà ọlọ́wọ́n ọba lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o àwọn tó bá páyà ọlọ́wọ́n ọba o inda rabbihim jannatun tajri min tahtiha al-anhar wọ́n ní wọ́n ní ọgbà ìdẹ̀ra tó já sí pé ibùdó omi ń ṣẹ́ lábẹ́ khalidina fiha tí wọ́n mọ̀ ṣe gbére ń bẹ̀ wa azwajun mutahharatun wa ridwanun minallah wallahu wallahu ọlọ́run ní wa azwajun mutahharatun àwọn àti àwọn ìyàwó tó já sí pé o wọ́n mọ́ tónítóní àwọn wákàwá ibà àti rọ́bà àwọn obìnrin tó já sí pé ẹlẹ́yinjú ẹgẹ́ ni wọ́n àwọn tó já sí pé ọmú wọn ò ti dẹnu ńlẹ̀ àwọn ilé wọ̀nyí ọlọ́run ní bẹnu àlìjẹ́nà fún wọn ọ̀nà àlìjẹ́nà tán á tún fi gbogbo àlẹ́ yẹn sínú àlìjẹ́nà fún wọn ọlọ́run ní wọ̀rìdìwánu minallah èyí tó ṣàgbá gbogbo ẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run tó ní sí wọn. eléyìí eléyìí kọ́ wa pé gbogbo àwọn nǹkan tí a bá ní a ní pátápátá láyé tá a bá ní tó jẹ́ nǹkan halali ni tá a bá ní tá a bá fi ń ṣèjọsìn a mọ̀ rí ládàá pé à ń fi ń ṣèjọsìn fún ọlọ́run bàbá wa Ibn Taymiyyah ó sọ kọ́lọ́n kó bá wa kẹ́ ó sọ fún wa pé nafsul hawa wa shahawa la yu'aqabu alayhi ṣe é rí kéèyàn ní kó nífẹ̀ẹ́ nu ìfẹ́ nu tá a wù yìí tó bá ń bẹ nu kò bá ti jáde kò bá ti sọ jáde kò bá ti hù níwà kò bá ti ṣe é níṣe kò bá ti tẹ̀lé ìfẹ́ nu yẹn wọ́n ní ò láàyò àwọn kọ̀bọ̀n àlehi wọn ò ní fi jẹ́ níyà bala ala ittiba'ihi wal amali bihi fa idha kanat an-nafsu tahwa wa huwa yanhaha kana nahyuhu ibadatan lillahi subhanahu wa ta'ala wa amalan saliha tí ìfẹ́ ẹnu bá gbéyàn tí yàn bá rí pé kíní ìwọ ọkàn mi pé kí n ṣe báyìí pé kí n ṣe báyìí tó sì khalafa ó yapa ntọ́lọ́hún wí ó lè apá tí ànàbí sọlọ sọlọmọ ó wí ah, tí ó bá ti wá rí bẹ́ẹ̀ o kóńtọ̀ ń mọ̀ pé eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ti ṣe déédéé mọ́ ntọ́lọ̀ wọn bá fẹ́ ó ya apá tí fẹ́ nú ẹ̀kọ́ kò ṣe ó dúró lórí ntọ́lọ̀ wọn fẹ́ tó yá sí pé ntọ́lọ̀ wọn sì fẹ́ yẹn ó tako ìfẹ́ nú ẹ̀ tọ́lọ̀ wọn bá ló wá dúró lórí ẹ̀ iṣẹ́ dáadáa ló ṣe yẹn ìjọ́sìn ló ṣe fọ́lọ́hún yẹn yóò sì gbalada lórí ẹ̀ bákan ọlọ́run ní wa amma man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa. wa amma man khafa maqama rabbihi wa naha an ọlọ́run ní gbogbo ẹni tí bá ẹni tó bá bẹ̀rù maqama rabbih ẹni tó bá páyà ọjọ́ kan tí ó dùn wájú ọlọ́run tó sì kọ ìfẹ́ ẹnu fúnra rẹ̀ ìfẹ́ ẹnu yẹn wá àmọ́ kìkì ni o ìfẹ́ ẹnu yẹn kò borí ọkàn ẹ̀ ìfẹ́ ẹnu yẹn kò tẹ̀lé ẹ̀ ó kàn ṣe kí ni o ó kàn ro ìfẹ́ ẹnu yẹn lọ́kàn ni ó wà lọ́kàn ẹ̀ àmọ́ kò gbé jáde kò sì ṣe kí ni o kò sì hù níwà ọlọ́run ní fa inna li jannata hiya al-ma'wa ẹ̀san tá a san jọ́ kìyàmọ̀ tó bá kú òun náà ní àlìjẹ́ náà o tí ó sì mọ gbádùn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àwọn salaf tó kọjá ó lè jẹ́ ẹ̀ inú inú wọn ni ibn abbas àti mujahid tí ń ṣe ọmọ kéwú ibn abbas bákan náà ẹ̀ àti abu aliya àti alhassan albasri àti ashabi àtàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà salaf gbogbo wọn náà sọ fún wa pé innama summiya alhawa li'annahu yahwi bi sahibihi finnar wọ́n fún ìfẹ́ ẹnu lórúkọ ìfẹ́ ẹnu nínú tíra bó ṣe fún nífẹ̀ẹ́ torí pé òun ní mọ́ ń ṣe kí nu yóò mọ ti èèyàn gọ̀ọ̀gọ̀ọ̀gọ̀ títí lọ́nu ná ìfẹ́ inú ẹ̀ nìyẹn wọ́n mọ àtẹ̀lé títí débi pé ìfẹ́ inú ẹ̀ yóò àṣekí ni yóò wá lọ jẹ́ kíyàn gúnlẹ̀ sébi tó òfo tí ò sì dáa ìdí tó fi fún ìfẹ́ inú ní ìfẹ́ inú nu a sọ fúnra wa tẹ́lẹ̀ pé danger tó fi burú jù ewu tó lágbára jù táwọn èèyàn ń jọ́sìn fún lásìkò tá a wà yìí òun náà ni òun náà ni ìfẹ́ inú torí pé ọlọ́run gan sọ bẹ́ẹ̀ ní al ọlọ́run sọ fún wa nínú Suratul Jathiyah ọlọ́run ní. ọ̀fọ̀rọ̀ ìta mani takhadha ilahu hawa. mani takhadha. ọ̀fọ̀rọ̀ ìta mani takhadha ilahu hawa. ilahahu. ọ̀fọ̀rọ̀ ìta mani takhadha ilahu hawa. وعد الله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره وجعل على بصره غشوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. ọlọ́run ní rí ànábì sallallahu alayhi wa sallam ǹjẹ́ o ti rí ẹni tó já sí pé ìtakọ̀dà ìlàhàwò hàwà tó já sí pé ìfẹ́ ẹnu tiẹ̀ ló sọdọ̀ ọlọ́run tí ń sìn ǹjẹ́ o rẹ́ni tó já sí pé ó ti sọ ìfẹ́ ẹnu rẹ̀ di ọlọ́run ọba ó ti fi sáàyè pé ọlọ́run ọba lélẹ́yìí tí mọ̀ jọ́sìn fún ó ti sọ di nǹkan tí ń jọ́sìn fún. wà á dọ́láhù lọ́hùn. ọlọ́run ní wà á dọ́láhù lọ́hùn alá ìlímín ọlọ́run ọba ṣe kí ni ó wá ṣì í lọ́nà ọlọ́run sọ ọ́ nù àwọn àfọwà sọ pé àlá ẹlímín lórí mímọ̀ kan wọ́n wá tu pé mímọ̀ kan tí ọlọ́run tú ń bẹ̀ <coughs> ọ̀nà méjì alẹ́gbà fi tu àlá ẹlímín alimahullahu ta'ala lórí ìmọ̀ kan tó já sí pé ọlọ́run ọba gangan ti mọ̀ pé eléyìí ẹnu ẹni àánú ni kò sì sí ń tá a ṣe ju pé ká sọ ọ́nù lọ tó pé ní tí ń fẹ́ nìyẹn àwọn afáwa tu pé inú nǹkan tó tútù ni pé eh, ẹni tó já sí pé o balaghahu ilmu ìmọ̀ ọ̀dọ̀ ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ kò ṣe kí ni o kò tẹ̀lé ẹ̀ ó pẹ́ mímọ̀ yẹn lẹ̀ kò fi ṣiṣẹ́ ṣe ìfẹ́ ẹnu ló tẹ̀lé ọlọ́run wá ní o gbogbo ẹni tí ó já sí pé ẹni rí ànábì ṣó orí ẹni tó já sí pé ó mú ìfẹ́ ẹnu ní ọlọ́run ọba tí ń jọ́sìn fún ọlọ́run wá ní mo wá sọ ọ́ nù lórí ìmọ̀ kan lẹ́yìn eléyìí wàhọ́tà màálà àsàmọ́ ẹ̀. ọlọ́run ní họ́tà màálà àsàmọ́ ẹ̀ látara pé a ti mọ̀ pé eléyìí ọ̀daràn ni kì ṣe èèyàn dáadáa karambani ni ọlọ́run ní látara bẹ́ẹ̀ o họ́tà màálà àsàmọ́ ẹ̀ a wá ṣe kí ni o a wá dí ọkàn ẹ̀ a fẹ́ kó gbọ́ nǹkan yé mọ́ a dí ọkàn ẹ̀ a fi nǹkan fi dí etí ẹ̀ a fẹ́ kó gbàgbọ́ yé nǹkan mọ́ tó bá tẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run gan wàláhì kò ní yé wọ́n àwọn ń kó sọ yìí náà ni ó mọ̀ sọ gbogbo tó kẹ́ sọ fún yóò máa ṣẹ̀yìn lè mọ̀ pé ah ẹ dákun asásọ pé lè ó jáde ní xèéjì mọ́bíláka ni báwo ló ṣe wá dà yìí ọlá ìfẹ́ ẹnu tí ó sọdọ̀ ọlọ́run ti ń sìn òun ló fàájá sí pé ọlọ́run wá dá dábùkátà ẹ̀ pé kọ̀ kúkú múfẹ́ ẹnu kó já sí pé òun ni ó mọ̀ fún ẹ lágbọ́yé lọ́lọ́run wà fún lágbọ́yé mọ́ àgbọ́yé yẹn tí ò rí òun ni ò jẹ́ kó gbọ́ kíní yìí o ọlọ́run ní wà kọ́lùbìhì a tó wá ṣe kí ni o a tó fi nǹkan fi dí lọ́kàn wà jẹ́ àlà àlà basọ́rìhì rìṣáwàtàn a tó wá jẹ́ kí nǹkan dí lójú débi pé yóò mọ rí òdodo báyìí wàláhì kò ní yé kò sì ní gbàgbọ́. faman yahdihi min ba'dillah. ọlọ́run ní ǹjẹ́ ààrẹ nìkan ǹjẹ́ ààrẹ nìkan tó já sí pé ó lè fi ọmọ ó lè fi ó lè fọ̀nà mọ èèyàn tọ́lọ́run bá kọ̀ láti fọ̀nà mọ́ kò sí ọlọ́run ní ǹjẹ́ nìkan lè fọ̀nà mọ èèyàn lẹ́yìn ọlọ́run láì jẹ́ pé ọlọ́run ló fọ̀nà mọ́ afala tadhakkarun afala tadhakkarun kí ló dé tẹ́ẹ̀ lè ronú jinlẹ̀ kẹ́ ẹ padà sẹ́yìn kẹrí pé ìfẹ́ inú tẹ́ ń ṣe yìí kìí ṣe nǹkan tó dáa ni nǹkan tí ó burú ni ó ṣe wá léèmọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn tó sọ ìfẹ́ inú di ọba tí ń jọ́sìn fún kò sì sí nǹkan tí ó wà ọkàn ẹ̀ láyé àfi kó tẹ̀lé ẹ̀ gbogbo tọ́kàn ẹ̀ bá ti sọ ṣíṣe ni tó bá ti rán kan kankan ṣíṣe ni kódà àgbà míì yóò dédé mọ ronú pé ó tẹ̀ kí n tún dá nǹkan báyìí náà lẹ̀ ó tẹ̀ kí n mọ ṣe nǹkan báyìí ó yẹ kí n ṣe báyìí ó yẹ kí n ṣe báyìí gbogbo nǹkan tó bá jẹ́ haram lọ́dọ̀ tiẹ̀ ẹ lọ wò ìfẹ́ inú ẹ̀ ló kọ̀ kò ní jẹ́ ntọ́lọ́hún sọ wọ́n bá yín pé ntọ́lọ́hún bá ṣe ní haram ni haram kan lọ́dọ̀ tiẹ̀ o èyí tóun bá tífẹ́ inú tiẹ̀ bá sọ pé ó bá pè ní haram òun lòun dúró sí bákan náà gbogbo ohun tó bá ṣe ní halal tí ẹ bá ń ṣe nǹkan kan láyé tẹ bá rí pé àá eléyìí ó sì wá yà á lẹ́nu pé òun náà ló wá di ẹni tí ṣe dáadáa báyìí ó sọ nǹkan halal di halal ẹ mọ̀ dá lóhùn tí ẹ bá wo ọkàn ẹ̀ ìfẹ́ inú rẹ̀ nǹkan tí ń fẹ́ gangan ló fún un kì í ṣe tọ́lọ́wọ̀n ọba ló fi ṣe bákan náà gbogbo adùn tí bá ń wáyé tí bá àwọn adùn yóò mọ ìgbádùn tí bá ń ṣe ìgbádùn ìfẹ́ ẹnu ni gbogbo nǹkan tó bá kọ̀ láti ṣègbádùn ẹ̀ ìfẹ́ ẹnu náà kan náà bákan náà ni lápèjúwe ẹni tó yá sí pé nísìnyí ń wù láti ní owó wọ́n á sọ fún pé ǹjẹ́ ò ní jẹ́ ká lọ lé lágbájá ká lọ ká gbébọn ká lọ pa lágbájá àbí ká ṣe kinní kan àbí ká lọ bá a ká kówó ẹ̀ ìfẹ́ ẹnu lè mọ gbé e láti lọ torí pé ẹ̀mí iná nafsala àmọ́rọ̀ tó ń bi so bá a ṣe sọ níbẹ̀rẹ̀ ẹ̀mí ò ní kọ́yàn ní nǹkan gidi tó tayọ nǹkan bú kíní yìí tí ẹ̀mí wa ń kọ́ ọ náà pẹ̀lú bẹ́ẹ̀ kò ní tẹ̀lé ẹ̀ torí pé ó mọ̀ pé tọwọ́ pọ́lábà tòun bá ségi lọ́dọ̀ ìjọba ó léwu fóun òun lè di ẹlẹ́wọ̀n látara ẹ̀ torí bẹ́ẹ̀ ó lè fi kíní ẹ̀ ńlẹ̀ yóò ṣe ní haram kò ní ṣe nítorí pé kíni o torí pé ìfẹ́ ẹnu rẹ̀ náà ló fi filẹ̀ kò fi nǹkan kan filẹ̀ ju ìfẹ́ ẹnu ẹ̀ lọ tí bá eh, tí ìbínú kan tí bá ń wáyé ìbínú yẹn o yóò mọ̀ ṣe déédéé mọ́ ìfẹ́ ẹnu rẹ̀ ó bá ń yọnu ìfẹ́ ẹnu rẹ̀ náà ni kò sáfitọ́ ọlọ́run ọba ṣe ṣá gbogbo nǹkan tó jẹ mọ́tọ̀rọ̀ ọlọ́run kò fitọ́ ọlọ́run ọba ṣe bàbá wa àfàwà kọ̀tádà kọ́lọ́hún kí eh, rahim Allah ta'ala kọ́lọ́hún kẹ́ ó sọ fún wa pé inna rajula idha kana kullama hawiya shay'an rakibahu ọmọ ẹ̀dá ènìyàn tó bá já sí pé gbogbo nǹkan tó bá ti rò náà ni ó fẹ́ mọ tẹ̀lé ni ó mọ ṣe wa kullama ishtaha shay'an ataahu gbogbo nǹkan tó bá ti dùn mọ́ lọ́kàn láti ṣe ọ̀ranyàn ni kó ṣe nǹkan ọ̀hún ẹni yìí o la yahjizuhu an dhalika wara'un wala takwa faqad ittakhadha ilahahu hawa lábẹ́ àyàtà kàyí òun ni àbúkọ ni bàbá àfa ló sọ̀rọ̀ sí ó ní òun gbogbo ẹni tó já sí pé ní tó bá ti rò báyìí nífẹ̀ẹ́ ẹnu lọ́kàn ẹ̀ ṣíṣe ni ní tó bá ti wù ú lọ́kàn láti ṣe kì í filẹ̀ láì ṣe kò sí pé ìpáyà ọlọ́wọ́n ọba àbí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ń mú un sá fún àwọn nǹkan báyìí láti ṣe kì í ṣe yẹn o òun kàn déédéé ṣe kí ni o òun kàn ń ṣèfẹ́nu lọ fúnra ti ẹ̀ ni o ẹni tó bá ní nǹkan báyìí lára fàkọ̀dì takọ̀dà yìí láhàhù ó ti mú ọlọ́wọ́n ọba rẹ̀ ní ó ti mú ìfẹ́ ẹnu rẹ̀ ní ọba tí ń jọ́sìn fún un nínú àwọn àgbààfà ní ìlú Yemen tí ó já sí pé wọ́n ń tako àwọn tí bá ń tako súnà wọ́n ń tako àwọn tí ń tako súnà tí wọ́n sì ń jí súnà wọ́n ń gbé súnà dìde wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tí à ń pè ní al-allama abdulrahman abdulrahman ibn yahya al rahimahullah ta'ala ó sọ fún wa pé ọ̀nà tí ìfẹ́ ẹnu ń gbà wọlé séèyàn lára ó pọ̀ díẹ̀ ó sọ pé àyẹ̀mí ìlàlẹ̀ ìsánu ìlàmọ̀ káàna aléhì àbáwáhù kéèyàn mọ̀ tẹ̀ sára nǹkan tí àwọn òbí rẹ̀ bá ń fẹ́ ìfẹ́ ẹnu kan nu títẹ̀ sára pé kí ni o nǹkan táwọn òbí mi ń fẹ́ orí ẹ̀ náà ní ṣe ọlọ́run wí ànábì wí kò kàn mí àwọn òbí mi àwọn náà tọ́ mi àwọn ni mo rí orí nǹkan tó bá ṣe òun náà ni tó bá ṣe bẹ́ẹ̀ aburú ni àmọ́ ó bá já sí pé èyí ẹ ó bá ṣe lórí pé ìtọ́lọ́wọ́n bá fẹ́ ni oore ló jẹ́ fún oore ló jẹ́ fún àmọ́ èyí tá a kọ́kọ́ sọ yẹn ìyẹn gangan ni tí bàbá gbà lérò ó wá fi hadith fi jẹ́rìí ẹ̀ pé gẹ́gẹ́ bí anabi sọlọ sọlọ mo fi sọ fún wa nínú hadith ẹ̀ tí ó lálàáfíà tó ní mọ́ mi mọ́ olóòdìn ìlà yúládù alàlfitrọ̀ àbàwáhù yuhawidanihi aw yunasiranihi kò sí èèyàn láyé wọ́n bí gbogbo ẹni tó bá ti bí wọ́n bí e sínú ẹ̀sìn ni gbogbo ẹni tó bá bí láyé wọ́n bí e sínú ẹ̀sìn islam ni tó bá wá dáyé tán táwọn òbí ẹ̀ bá jẹ́ ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí islam làwọn mọ̀ á kọ lórí ẹ̀ ìfẹ́ ẹnu àwọn òbí ẹ̀ ló tẹ̀lé yẹn ó lè jẹ́ pé ẹlẹ́sìn kan ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí islam òun làwọn òbí ẹ̀ gbogbo àwọn ẹ̀sìn míì yìí táwọn bá ní òun náà fi wá kọ́ ìfẹ́ ẹnu àwọn òbí ẹ̀ ló tẹ̀lé yẹn kò tẹ̀lé ti ọlọ́run tó bá fẹ́ tẹ̀lé ti ọlọ́run yẹn yóò dúró lórí ti kí lọ́lọ́run sọ kí lànà bí wí ni gẹ́gẹ́ bí anabi ibrahim ṣe ṣe tọ́lọ́hún ti fún nílá káyè láti kékeré tó já sí pé fúnra ẹ̀ níṣe kí ni o àwọn ìbéèrè wà lóríṣiríṣi tí anabi ibrahim béèrè ọjọ́ kan òun àti mọ̀mọ́ rẹ̀ jọ jókòó ó bi mọ̀mọ́ ẹ̀ gbà tí mọ̀mọ́ ẹ̀ sọ pé ah olúwa mi ti fẹ́ dé ó bi mọ̀mọ́ ẹ̀ ó ní ta lolúwa yín ó ní <laughs> bàbá ẹ̀ náà ni bàbá ẹ̀ azar òun náà ni olúwa mi bàbá mi ṣe lè jẹ́ olúwa yín ṣé ó yẹ kí bàbá mi mọ̀ jẹ́ olúwa yẹn ó ní bẹ́ẹ̀ ni olúwa ni bàbá rẹ jẹ́ torí pé bàbá rẹ tó wí òun ní ń ṣe jíjẹ múmu fún mi òun ní ń ṣe níná lílò fún mi òun ní ń fún mi ní nǹkan tí mò ń wọ̀ gbogbo ìgbésẹ̀ ayé mi òun náà ní yanjú ẹ̀ torí bẹ́ẹ̀ olúwa ni Ibrahim wa ni ókè mo gbà mo gbà nítorí pé ẹ dá iṣáájú mi ẹ sì gbọ́ èdè jù mí lọ ó bá yá sí pé ihun tẹ́ ń pè ní olúwa lọ́dọ̀ yín nínú èdè yín òun náà lẹni tí ń ṣe jíjẹ múmu fún èèyàn ẹ́ eh? òun náà lẹni tí ń mọ ra oúnjẹ fún èèyàn ń ra nǹkan fún gbogbo nǹkan lóṣìṣì ní í ṣe fún èèyàn ajẹmọgbà ok táwa ni olúwa bàbá mi lónìí àá olúwa bàbá ẹ namruz ni bẹ́ẹ̀ ni ọba ni ọba namruz òun olúwa bàbá ẹ ok kí ló dé tí namruz fi jẹ́ olúwa bàbá tèmi ah torí pé namruz òun ní ṣe jíjẹ mú fún bàbá ẹ gbogbo nǹkan lílò gbogbo ẹ bàbá ẹ ẹ náà ní ṣe gbogbo ẹ ni nàmúsù fi jẹ́ olúwa fún bàbá rẹ̀ ó dà mo tún gbà yẹn náà mọ́ mọ́mì kò burú ok mo tún wá ní ìbéèrè kan ó lè jẹ́ yẹn ló jẹ́ ìparí ta ni ta lolúwa nàmúsù gangan bí ìyá Ibrahim ṣe la Ibrahim létí nìyẹn ó la ní fọtí ó ní irú ìwàkíwà olè lẹ́yìn irú ìsọkísọ olè yìí ẹ́ wọ́n ń bi èmi pé ta ni olúwa nàmúrúzù nàmúrúzù olólúwa òun náà ni ọba àgbà pátápátá tí ò sẹ́nìkan tó tú mọ́ àà ah, ah, kí ló ń wí tọ́ àkọ́kọ́ ìfọ́ títí ànábì Ibrahim jẹ ní kékeré òun nù látọ̀dọ̀ mọ̀mọ́ ẹ̀ ìgbà tó wá jẹ ìfọ́ tí yìí ó rí pé tọ̀ Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ ìgbà tí bàbá yìí wá dé ni ìyá wa sọ fún bàbá pé ìmọ̀ hmm, tí ń ṣe ọmọ mi Ibrahim yìí o nǹkan báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ìgbà tẹ̀sí nílé nǹkan tó wá sọ tó parí ẹ̀ tó dùn mí jù tó wọ̀ mí tó tó bà mí nú jẹ́ púpọ̀ òun náà ni pé n tún béèrè pé ta ni olúwa namrud ah, namrud báyìí ó ṣe ń béèrè olúwa namrud ni bàbá ẹ̀ wá sọ pé ah eré ẹ̀dá ò ní nǹkan ṣe wọ ibrahim ni ẹ́ ó ń béèrè olúwa namrud namrud ṣó tún lólúwa ni kò lólúwa kankan òun náà lólúwa wa owó tún lólúwa ló sọ bẹ́ẹ̀ ọ wá ní ọ̀rọ̀ yóò sì ní dúró ń bí tí ó bá ń bá dákẹ́ sọ̀rọ̀ yìí yóò dàgẹ́ bíi pé mo ń ṣe àbòsí namurud ni ó wá ní ya Ibrahim tẹ̀lé mi náà adéwájú namurud Azar tí ń ṣe bàbá Ibrahim ó ṣe gbogbo àlàyé fún namurud namurud wá ní ah, ah, títí wá kàn mí ìwọ kékeré yìí tó ò ju tí mo lè fín sí mú lọ ló wá ń sọ wọ́n àwòrán yìí ó dájú pé ìwọ tó bá fi dàgbà tó bá dàgbà sílùú wa pẹ̀lú làákàyè tó ti wà fún ẹ ní kékeré yìí òkú làákàyè tó níyì tó yẹ òkú làákàyè lọ́jọ́ lẹ́dọ̀ títí ẹ̀ ó ṣèlú wa ní ṣùtà ó sì ṣe àwa náà gan ní ṣùtà torí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ rẹ́yìn ẹ̀ ni bàbá rẹ̀ gan sì sọ tẹ́lẹ̀ náà pé ìyẹn rẹ olúwa mi tó bá já sí pé kó o pa náà ni mo lọ́wọ́ nú ẹ̀hún ìwọ náà ló ní gbogbo wa o tọ́ bí ah, nàmúrúdù fẹ́ sọ̀rọ̀ nìyẹn ó wà lọ́kàn nàmúrúdù pé ìyá ẹ̀ mú ọmọ yìí lọ kí ẹ lọ pa ìgbà tí nàmúrúzù ó bá sọ̀rọ̀ ńkọ́ ọlọ́run ọba ọba tó tó tó tó hun fọlọ́run nàmúrúzù ti ń bẹ lọ́kàn ẹ̀ ń jọ́ náà láti sọ ó ní pé ẹ mú ọmọ yìí ẹ mú ọmọ yìí lọ kí ẹ lọ pa àmọ́ ńgbà tí ó fẹ́ sọ̀rọ̀ ńkọ́ ihun tí ń sọ jáde ni pé o ẹ fi ọmọ yìí ńlẹ̀ ọmọ kékeré ní í ṣe kò mọ nǹkan ni la ilaha illallah ni anabi ibrahim padà sílé ẹ wo làákàyè tọ́lọ́run fún anabi ibrahim làákàyè náà pọ̀ ó bọ̀ háyà wàlá torí bẹ́ẹ̀ làákàyè tọ́lọ́hún bá fún wa ẹ dákun ká lò sí ìdìtọ̀ lọ́hún ká mọ̀ gba ìfẹ́ ẹnu láàyè làákàyè tọ́lọ́hún fún èèyàn ńgbà míì òun ní mọ́ jẹ́ sábàbí aburú fẹ́lòmíì tó ìjà sí pé ó yẹ kó jẹ́ sábàbí oore fún ni aburú náà tó jẹ́ fẹ́lòmíì tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n tí Abdulrahman Abdulrahman ibn Yahya ti ń sọ fún wa bọ̀ ó ní nínú àwọn ọ̀nà tí ìfẹ́ ẹnu máa ń gbà wọlé nínú ẹ̀ náà ni àyẹ̀mí ìlà ìlà mọ̀kánà àléhì ustaazuhu òun náà ni kí kéèyàn máa fì sára ń pé níta àfáà mi bá ti sọ òun ẹ̀ gangan ni mo fẹ́ dúró sí àfáà mi bá ti sọ̀rọ̀ nítan bá ti sọ ni o kò fẹ́ takò àfáà ẹ̀ àmọ́ ó lè takò ọlọ́run ó lè sọ̀sọ́kísọ sára sọ̀hábà ó lè sọ̀sọ́kísọ sára ọlọ́run o lè sọ tí ò da sára ànábì o lè sọ nǹkan tí ò da sára àwọn ẹni ọlọ́run láwọn ẹni àná tó já sí pé ọlọ́run fi wọ́n fi de mímọ̀ kalẹ̀ táwa fi rí lónìí in tó náà mọ̀ àwọn ò bá sí ni tọ́lọ́wọ̀n bá ló wọn sábàbí ò ní gbọ́ yé láéláé ò tó bẹ́ẹ̀ torí pé ò lè gbọ́n tó gbọ́ yé yẹn yé àfi kó o ṣe kí ni òun kó wo tíra àwọn àfa tó kọjá yìí tó ń sọ̀sọ́ kí sọ̀ sí wọn lára yìí kí wàá lè ká ṣe fún wọn ká san wọn lẹ́sàn ká mọ̀ ṣe kí ni san wọn lẹ́sàn ni ẹ̀sán wọn lálẹ́ san wọn náà ni pé ká mọ̀ ṣàdúrà fún wọn ìwọ wá ń sọ àyè dáa sí àìdá tó ń sọ sí wọ̀nyí kò dáa kéèyàn ẹni tí ó bá yá sí pé ó bá yí ẹ̀ kúrò lọ́nà nínú àwọn àlùfáà kéèyàn wá dúró gbé gbogbo tó bá ti sọ náà òwe ẹ̀ náà ni mo wà ọlọ́run mọ̀ ṣe wá bẹ́ẹ̀ o kọ́lọ́run mọ̀ ṣe wá ní ìmáà tánà ibi sọ bẹ́ẹ̀ ni ibi táwọn èèyàn bá ti fì sí ibẹ̀ náà ní fì sí tó bá ṣe dáadáa dáadáa ni tó bá ṣe aburú náà ní ṣe kò yẹ kéèyàn rí bẹ́ẹ̀ bákan náà àyẹ̀mí ilá ilá máa tá a dàhù n tó bá ti jẹ́ àbítúdì ara tiẹ̀ ò ló fẹ́ mọ ṣe o ẹ̀sìn ò ní gbà nǹkan kan lọ́dọ̀ ẹ̀ mọ́ ẹ̀sìn ò ní gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ o àwọn nǹkan tó bá jẹ́ àbítúdì ara ẹ̀ àṣà tí ń bẹ lára ẹ̀ tí ò da ẹ̀sìn bá dé àbí tó bá gbọ́ nǹkan kan yé nínú ẹ̀sìn kò ní gba kinní ẹ̀ lára ẹ̀ tó bá yá sí pé ẹ̀sìn bá tako kò ní fi kinní ọ̀hún lẹ̀ yóò rí pé òun ṣe kinní ẹ̀ tó pé ìfẹ́ nǹkan tí ń fẹ́ nínú ẹ̀ gangan nìyẹn yóò fẹ́ ṣe nǹkan ọ̀hún tó ìjásí pé àwọn àfa onífẹ́kẹ́ kọ́ídà eh, fìkìyà wọ́n sọ fún wa pé al-aadatu muhakkama in lam tukhalifi shari'a in tá ń pè ní àṣà nǹkan tó yásí pé kò burú nínú ẹ̀sìn láti mọ lu àṣà wa ni àmọ́ ká ṣe àyẹ̀wò pé ṣé kò tako sunna ṣé kò tako al-Qur'an kò bá ti tako shari'a kò bá ti tako òfin ẹ̀sìn ṣíṣe ni o àmọ́ bá yá pé àṣà tó bá wà lára wa ó bá ti tako ẹ̀sìn ká ṣe kí ni o ká fún ni àìmọye àṣà tó já pé ìgbà dé ẹ eh, gbà tí ọlọ́run fi ṣe fi rán nàbí sọlọ sọlọm tó yá sí pé àwọn sọ̀hábà wọ́n wà lórí ẹ̀ tí ò kọ́ fún wọn gẹ́gẹ́ bí sálàm ibi tá à ń lọ kọ́ nìyẹn asálàf kì í ṣe ibi tá à ń lọ nìyẹn ahan bákan náà nínú àwọn àṣà míì tí ẹ̀ sí kọ̀ ó sì wà bẹ́ẹ̀ oríṣiríṣi táwọn sọ̀hábà ṣe kíni tó filẹ̀ torí bẹ́ẹ̀ àwọn ni ẹ ṣíwájú tí àwa tá wà lẹ́yìn ń wò ọ̀rọ̀ yẹn ni kó yá sí pé nǹkan bá ṣe orí ẹ̀ náà nìkan dúró sí tá a bá ṣe tó yàtọ̀ sí tiwọn tó já sí pé yẹn kọ́ lọ́wọ́n bá fi ràn wá kò sí ti àbàbọ̀bẹ̀ tó tayọ àbùkù àti aburú bákan náà àyẹ̀míla ilá man ra'a alayhi man yuhibbuhu wa yu'azzimuhu kó dúró lórí pé gbogbo nǹkan tí àwọn tó nífẹ̀ẹ́ mi àwọn olólùfẹ́ mi nǹkan tó bá ti sọ orí ẹ̀ náà ni ṣe bẹ́ẹ̀ rí àdánwò ni o àdánwò ni o téèyàn bá ní ẹ̀bùn kan lára táwọn bá yìn yín pé ah lágbájá wọ̀lá ó mọ kéwú lágbájá ó mọṣẹ́ lágbájá ah ó mọ̀wé ó ní làákàyè ah, ọmọ yìí ah jàwádìí ni ẹnìkan tó yẹ pé ó yáwọ́ ni yuhibbul jud ń mọ́ ń sábà ṣe kí o ń mọ́ ń sábà tọrẹ ó yáwọ́ púpọ̀ ṣe rí gbogbo ìgbà tíyàn bá wà nípò kan táwọn èèyàn bá ti wá ń gbé wa sókè jù tó bá ti ń ṣàpọ́nlé wa jù tó bá ti ń pàtàkì wa jù tó bá ń bàbàrà wa jù ìfẹ́ ẹnu ó bẹ̀rẹ̀ sí mọ dé ni o olóyè ó bẹ̀rẹ̀ sí mọ ṣe kí ni yóò bẹ̀rẹ̀ sí mọ múfẹ́ ẹnu ní ìwà tí ó mọ hù lásìkò yẹn ó yẹ kí ó ń tọ̀hún kó ṣe kí kó lákìíyèsí àwọn àsìkò yẹn torí bẹ́ẹ̀ kéèyàn máa wá fì sí nǹkan tí àwọn olólùfẹ́ ẹ̀ bá fì sí àbí nǹkan tó bá sọ orí ẹ̀ náà ni kò fẹ́ ṣẹ̀ wọ́n torí pé àwọn olólùfẹ́ àwọn olólùfẹ́ àwọn olólùfẹ́ ẹ̀ kò fẹ́ ṣẹ̀ wọ́n kọ́yá sí nǹkan tó bá sọ orí ẹ̀ náà ló fẹ́ mọ dúró sí kó mọ̀ pé ìfẹ́nu lè yẹn náà bákan náà àyẹ̀mílà amọ̀rọ̀ àléhi mọ̀ ń yọbọ̀ gẹ́dọ̀ho àwòyẹ̀sítàkìròhò gbogbo àwọn tó já sí pé wọ́n bá ti ń kórìíra ẹ̀ àbí tí wọn ò pàtàkì ẹ̀ àwọn tí wọn ò pọn lé yẹpẹrẹ ẹ̀ kó já sí pé gbogbo nǹkan tí ọba ti wá ń fẹ́ tó yá sí pé ó ṣe déédéé mọ́tò ọlọ́run àti ti ànábì sọlọ sọlọm ìfẹ́ inú tiẹ̀ ọ̀la ń pa àwọn tó wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ kò ní á ṣe nǹkan tó fẹ́ ọkàn kan wọn kò sí kan tó kàn wọ́n àwọn nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ ní tó bá já sí pé wọ́n bá sọ tó bá ṣe déédéé mọ́ nǹkan tí ọlọ́run ọba fẹ́ tànábì sì fẹ́ orí ẹ̀ náà ni kò dúró sí ní tó tọ́ sí ìwà àfáà nìyẹn. naam ah, ọlọ́run wá sọ fún wa nínú Al-Qur'ani pé فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك آه وما نراك اتبع إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك تبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين آية yìí Nabiyullahi Nuh alayhi salatu wassalam àwọn kan bá ní láàrin wọn ní láàrin àwọn ìjọ rẹ̀ àwọn ọ̀daràn nínú àwọn ìjọ ẹ̀ tó jẹ́ àwọn aṣíwájú àwọn tí owó ń bẹ lọ́dọ̀ wọn àwọn ni wọ́n ń sọ báyìí fáwọn kèfèrí àwọn náà ń sọ báyìí fún àwọn fún ànábì Nuh wọ́n sọ báyìí fún ànábì Nuh pé àárírò ànábì Nuh tó ń wá ń jíṣẹ́ fún wa pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ju pé abara bí ìwọ náà bí àwa náà nìyẹn nǹkan kan náà lájọ jẹ́ àwọn tó sì tẹ̀lé ẹ̀ tí à ń wò yìí àwọn yẹpẹ àwọn tó yẹpẹ láàrin wa ló tẹ̀lé ẹnu wa torí pé àwọn eléyìí ò gbàdọ̀ tẹ̀lé ẹ àti pé ọpọlọ wọn kúrú wọn fọpọlọ tẹ̀lé ìyẹn náà fi ń tẹ̀lé ẹ àwọn tó sì tẹ̀lé ẹ yìí máa nara lakum alayna min fadlin banadhunukum kadhibin àárí ọlá kan tó wà lára rẹ ó sọ pé ọlọ́run ló rán ẹ ọlọ́run tó wá rán ẹ náà àkọ́pọ́ ọlọ́run kọ́ ló rán ẹ ọlọ́run ló rán ẹ lóòótọ́ òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ náà àtẹ̀wá gbà pé ọlọ́run ló rán ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ kí n tó fi ń ní ọlá táàfin mọ fẹ́ láti wọ́dọ̀ ẹ̀ òun kọ́ ṣé ilé ló kọ́ jù wá lọ ni tó já sí pé ohun tó sọ fún wa náà ládùúró sí ṣé o nípò jù wá lọ ni àwa la ní jù ẹ lọ ọ wá ní ká máa gbà fún yẹn a lè gba òpùrọ́ ní ẹ èrè ànábì Nuh n tí àwọn tí a wí wọ́n wí fún ànábì Nuh nìyẹn. tó já sí pé ọ̀rọ̀ yìí tí wọ́n sì wí eléyìí ó jẹ́ ìbámu sí pé gbogbo ìgbà tí èèyàn bá ti fẹ́ ìfẹ́ ẹnu kíyàn jìnnà sí ìfẹ́ ẹnu gbogbo àti ìfẹ́nu bá ti wá kéèyàn gbé sáyé kó gbé e sórí òṣùwọ̀n kó sì wo alkitaabu wa sunna n pé ṣé ìfẹ́nu yìí ó ṣe déédé mọ́ ntọ́lọ́hún sọ ṣó ṣe déédé mọ́ nǹkan tí ànábì sọ tó bá ṣe déédé mọ́ ṣiṣẹ́ ni òun tó bá yá tí pé ó yà pa ara wọn tí ó yàtọ̀ sí i kíyàn ṣe kí ni kíyàn jìnnà sí i ni kí ọlọ́run kí kó yọ gbogbo wa kúrò níbi ìfẹ́ kó sì là wá níbi ìfẹ́ ẹnu ọlá ìjẹ́kànṣe ọlọ́run subhanakallahumma hamdik nashhadu alla ilaha illa ant نستغفرك ونتوب إليك الله أكبر الله أكبر الله أكبر لا